الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى ومن وجد لقطة فليعرفها سنة بموضع يرجو التعريف بها فإن تمت سنة ولم يأت لها أحد فإن شاء حبسها وإن شاء تصدق بها وضمنها لربها إن جاء وإن انتفع بها ضمنها وإن هلكت قبل السنة أو بعدها لغير تحريك لم يضمنها وإذا عرف طالبها العفاص العفاص والوكاء أخذها ولا يأخذ الرجل ضالة الإبل من الصحراء وله أخذ الشاء وأكلها إن كانت بفيفاء لا عمارة فيها لن يغتي أفضل ثلاثة سلايتا نقبع الوديعة انتا بقبع مسيح الله وبرسني سيالي نقبع اللقطة اللقطة ونان تعريه عريه awaahid eléyìí ni wọ́n ń pè ní alluqata lédè Lárúbáwá ọlẹ́nìkẹ́ni tó bá róhe pẹ̀lú àrífà sẹ́nẹ̀tẹ́n ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹni tó bá rí nǹkan yìí kọ́ máa fi wẹ́lọ̀ fún odidi ọdún kan gbáko nítorí bẹ́ẹ̀ lànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló pani láti kásẹ̀ nígbà tá a bá rìn nǹkan yìí. ìfiwẹ́lọ̀ ìwọ tó sì rí he lọ́mọ ìfiwẹ́lọ̀ kése kó fi lẹ́nìkan lọ́wọ́ kíkọ́ máa bọ̀ ìfiwẹ́lọ̀. àyàfi tó bá jẹ́ pé irú rẹ irú kò wà láwùjọ ọ̀gá kọjá kápẹ́rù rẹ lọ́mọ àfiwẹ́lọ̀ àìbá máa omi àbá sọ nǹkan kan nù àìbá máa tẹ́ ẹ bá sọ nǹkan kan nù kéde pé àìbá máa tẹ́ ẹ bá sọ owó nù àìbá máa tẹ́ ẹ bá sọ àà téèyàn bá sọ nǹkan kan nù. nítorí pé a ti mọ̀ yín pé àwọn èèyàn díẹ̀ nínú wọn ló máa ń bẹ̀rù Ọlọ́run ẹni tó pọ̀ jù nínú wọn tó ń ta ìsọ owó nù tẹ́ ẹ bá lẹ̀ rówó he kálukú gbìyànjú àti sọpọ̀ ńlọ ní wọ́n mọ̀ wá forí sírò iye tí wọ́n rò pé owó yẹn lè jẹ́ bóyá wọ́n gbé lónìí wọ́n pè fún wọn ẹgbẹ̀rún méje wọ́n ní kò rí bẹ́ẹ̀ so ìwọ́ àtúnlọ ẹlòmíràn lọ pé ọ̀dà ẹgbẹ̀rún mẹ́jọ ni wọ́n tún ní òmu ẹnìkan lẹ́gbẹ̀rún mẹ́wàá wọ́n ní òmu títí ẹnìkan fi rí nọ́mbà mu torí ẹnìyàn máa ń ṣe sọ nínú ìṣẹ̀lẹ̀ àìpé àìbáàmà tẹ́nìkan bá sọ nǹkan kan ntí a sì rí he ibi tá a ti máa fi wẹ́lọ̀ yóò jẹ́ ìtòsí ibi tá ti rí he ìtòsí ibi tá ti rí he nítorí wípé nígbà tó bá rí nǹkan yìí ládùúgbò kan tó fi ń wẹ́lọ̀ ládùúgbò tó jìnnà síbẹ̀ pẹ̀lú bíi máìlì mẹ́ẹ̀ẹ́dógún ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó àwọn tí ń lò sí agbọ̀nbi tó ti rí ihun ọwọ́ wọn ló ti bọ́ ẹni tí nǹkan sì sọnù lọ́dọ̀ rẹ̀ kódà kó ṣe é pé ibi tó ti sọnù ní ń gbé ibi tó náà rò kó ti bọ́ lọ́wọ́ náà ni ọmọ wá sí èyí tó túmọ̀ sí wípé ọmọ fi wẹ́lọ̀ ìwọ fúnra ara rẹ lọ́mọ fi wẹ́lọ̀ illa an àbí dáhàkì irú rẹ irú rẹ bọ́yọ̀ jẹ́ yẹn kan pàtàkì láwùjọ bọ́yọ̀ jẹ́ ní ńlá kan bẹ́ẹ̀ pé kò ní í bá mu ká pé irú rẹ náà ní fi ń wẹ́lọ̀ ajẹ́ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ wàá gba ẹnìkan tí ó máa fi wẹ́lọ̀ látara nítorí ẹ̀ náà ló ti máa sanwó ìfiwẹ́lọ̀ èsìkò owó tiẹ̀ náà ló tún mú tó fi máa fi wẹ́lọ̀ tó bá yẹ kó ń tì sọ ikú wọn máa gba five hundred naira fóṣù kan òun sì máa fi wẹ́lọ̀ lójoojúmọ́ pé àìbá àmọ́ bí wọn bá sọ nǹkan kan nù o tó inú rẹ̀ náà lẹ́ẹ̀tì máa mu lópin ìgbà tí tí wọ́n bá gbà nǹkan bá ní jẹ wórun nígbà tí ọdún kan bá fi pé torí pé ọdún kan lẹ́ẹ̀fi ṣe lẹ́yìn tó bá mú five five hundred ọ̀nà ọ̀nà méjìlá ọ̀dẹ̀gbẹ̀rún mẹ́fà gbogbo ó darí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún méje kí ló á kù ẹ eh, amagago taari yẹ ọsẹ seven hundred thousand ah èlò ànẹgbẹ̀rún mẹ́fà nù seven hundred thousand. ebe olówó mi ṣe dínkù ọjọ́ tó ló bá yọjú ṣé bí ibẹ̀ náà láti mú dàbí kéde tí wọ́n fi mọ̀ pé owó rẹ̀ sọnù tó fi mọ̀ pé bí tó lè wówó rẹ̀ sí. ilé ìjẹ́bù ṣe jẹ́ ọmọdéni tí wọ́n bá gbowó lórí pé ń bá fi wẹ́lọ́ ọba gbowó sẹ́rẹ̀ yọmọ sáìn yóò máa sáyìn pé mo gba tó subáì mo gba tó muharram mo gba tó safar mo gba tó rabi'il awwal bí o sì máa sáyìn ni sódà àdínjọ́ tó lọ́nba kọ́tẹ́ bá ró lówó gbogbo ẹ̀ náà lẹ́tẹ̀ẹ́ ń dà síwájú ẹ̀ iye tá a rí yẹn ni iye tá a nánú ẹ̀ ni tá à ń fi wọ̀ ọ́ ilé ìjọba yóò ṣe bẹ́ẹ̀ fọ́dún kan lẹ́yìn ìgbà tó ti rí iye tán. tó tó bá jẹ́ pé mẹ́kẹ́ ńlọba ti rí nǹkan yìí ńkọ́ wọ́lọ́ náà yóò fi wẹ́lọ̀ fọ́dún kan ṣùgbọ́n ìtọ́ dọ́gba òun náà ní pé bá a bá fi wẹ́lọ̀ a máa fi wẹ́lọ̀ láéláé ní kí sọdún kan tiẹ̀ gbogbo níta bá rí ẹni mẹ́kà a máa fi wẹ́lọ̀ láéláé títí tí èdè dọ́gbìn torí pé níta rí ẹni mẹ́kà kò lè di tiwa láéláé o kò lè di tiwa láéláé ọjọ́ ọba àlọ́ lórí ẹ̀ láì jẹ́ pé ara ẹni tó ní kò lè di tiwa torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní la tahillu saqitatuha illa limunshid kọ̀tọ́kẹ́ nìkan ó lo ohun tó bá rí he ní mẹ́kà fún rárá rẹ̀ kọ̀tọ́kẹ́nìkan ó mú ohun tó bá rí he tó bá rí ní mẹ́kà kò gbọ́dọ̀ he tó bá rí ní mẹ́kà àyàfi tó bá ti mọ̀ pé wọ́n máa fi wẹ́lọ̀ ni o gbogbo ohun tó bá rí he ní mẹ́kà ẹ̀ gbọ́dọ̀ mú àyàfi tẹ́ bá mọ̀ pé fi wẹ́lọ̀ ẹ fi lẹ́bi tẹ̀ ti nítorí pé ti àlejò ọlọ́ọ̀ni àlejò ọlọ́run kò gbọdọ̀ wá wá sí ìlú ọlọ́run kí nǹkan rẹ̀ wá sọnù káàpẹ́ nìkan jì mú yànníkẹ́ títí láéláé wọ́n máa fi wẹ́lọ̀ pé ta ló ní ni bẹ́ẹ̀ lòfin ọlọ́run bá rí bẹ́ẹ̀ náà ni àwọn mùsùlùmí ń lò kó tó wá di pé gbogbo nǹkan dojúrú máa ń yàn lọ́wọ́ wọn ò tiẹ̀ ka tọ́lọ́wọ́n bá kún kankan máa owó yìí náà ni owó yìí náà ni owó tí ẹ̀ ní kó lọ síbi kankan tá a fi wá rẹ ni tó yẹ pé kìí ṣe kó òun tiẹ̀ rí nǹkan yé mọ́kà ni ló mú lọ ní mú lọ tàbòsí torí kọ̀tọ́ àti ẹ̀rẹ́ ni ti ń lọ mọ́kà gan-an torí àti lọ jalè lẹ́kọ̀ọ́ sanwó hajj kó lè lọ jalè ọ̀sánwó umra kó lè lọ rí àwọn èèyàn lápò bí tí wọ́n ti ṣe tọ́wáf. sọ́wọ́tọ́ níbi tí wọ́n ti ń ru ẹrù ẹ̀sẹ̀ dálẹ̀ kí wọ́n máa gbèrú mẹ́. ilé ìjẹ́ ọ̀rọ̀ arábìnrin kan tó ń ṣe tọ́wáf. tó sọ ń ṣe tọ́wáf wọ́n táwọn èèyàn pọ̀ wọ́n á pé nìkan sá ń lẹ̀ dì mọ́ tẹ̀ káwọn èèyàn mi ò bẹ̀rù ọlọ́run. wọ́n rọ kiri ká lé olúwa káàbà ó tún á gbé ọ̀daràn tó gbé débẹ̀ wọ́n á ń sèse pé wọ́n ti èmi náà wọ́n fún mi ní wọ́n á ń lẹ̀dí mọ́bìnrin olóbìn yẹn títí fi fura torí di rẹ̀ ń lé máa ń dì. bá ní subhanallah ibi táwọn èèyàn ti wá ń rọ ẹrù dànù wọ́n ti fẹ́ يا عدو الله يا أخ الشيطان أتولى وما يا شيطان طبعا طبعا لكم ما هي تركون تورامو ọ̀daràn ọ̀daràn títí ní kóńgò ó tún gbé dé mẹ́kà. sòbẹ́ẹ̀ náà lẹ́lòmíì ó lọ sí mẹ́kà kìsísọ́ kó lè bàa lọ jalè. a'udhu billah lọ́fà ló fi jẹ́ pé gbogbo ẹni ṣe tọ́wáf yóò máa ṣe tọ́wáf tìfura tìfura torí pé gbogbo aláǹgbá ló ń dakùn délẹ̀ àmì tinú rùn ẹ̀ mẹ́ta ló lè náà tó ń ṣe tọ́wáf pẹ̀lú yín wọ́n ti ni aláǹgbá tí ò dakùn so nítorí di eléyìí kálukọ́ ọmọ ṣe tawaf tìfura tìfura ọmọ fọwọ́ bá bí tó fowó sílẹ̀ mẹ́wàá tọ́lẹ́lòmí owó ni wọ́n fẹ́ rẹ́ nínú gbànú rẹ̀ wọ́n á rò pé gbànú ló so mọ́kùn wọ́n mọ̀ pé kun rẹ̀ lọ́sàn-án rábà wọ́n á kọ̀ bẹ̀ bọ́ ń kun ẹ̀jẹ̀ wa bẹ̀rẹ̀ sí ní kun gbogbo àyíká tí ń ṣe tawaf ẹ̀mẹ́yì sọ́dà bẹ́ẹ̀ ala yadhunnu ulaika annahum mab'uthun ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين táwọn eléyàn ọmọ àmọdájú pọlọ ọgbà wà dìde ní lọ́jọ́ ńlá ọjọ́ tí gbogbo ó dìde rojọ́ níwájú Ọlọ́run ọba ọba àgbà ńlá ayé subhanallah ìbẹ̀rù Ọlọ́run ọba ó kéré jọjọ lọ́kà àwọn èèyàn lónìí ilé ayé ilé ayé ilé ayé náà ṣùgbọ́n alhamdulilayi àwọn ìjọba ń bẹ̀ yẹn wọ́n ń gbìyànjú tí nǹkan bá sọnù táwọn yẹn bá mú wá wọ́n ti láwọn ọ́fíìsìs tó wá sí wọ́n ń pè wọ́n ní maktabul mafqudat lost and found office ẹ̀rí táwọn yẹn péjọ bẹ́ẹ̀ kálukọ́ máa júwe tó ń sọnù tó bá ṣe déédéé ọ̀kan nínú tí wọ́n rí wọ́n fi hàn án tó máa rí fọ́tò rẹ̀ àbí nǹkan tí ó mú àmọ̀ lónìí wọ́n fi lè lọ. àbí ìjọba ẹgbẹ́ àwọn ọ̀daràn tá a wí yìí ni wọ́n bá gbé e tọ́ pàdé díjọ́ pé dàlùkìyà. tọ́ kí aláàmọ̀ á fi wẹ́lọ̀ fọ́dún kan gbàngbà tí èsì mọ́kànlá ti rí nǹkan yìí. nísìnyẹn rí fifty naira yìí ọdún kan náà láàmọ̀ fi wẹ́lọ̀ pé kíni àbẹ́yàn lórí bá ta dáláwọ̀ ọ̀tá yìí àwọn àmà àfi wẹ́lọ̀ fọ́dún kan wọ́n ní níta máa fi wẹ́lọ̀ fọ́dún kan òun náà ní tó bá pọ̀ tó níye lórí ọ̀pọ̀ oníye lórí òun láà máa fi wẹ́lọ̀ fọ́dún kan ṣùgbọ́n nǹkan kankan yẹpẹrẹ tí ọ̀já mọ̀ nǹkan gẹ́gẹ́ bí kákọ́ àrípọ̀pá yìí àríkòbókò yìí sẹ́yìn náà láà máa fi wẹ́lọ̀ a nífi kankan nkaka mbẹ́ yẹn jàre. ọ̀dà ó gbé pẹ́ẹ́lí díẹ̀ ju àwọn nǹkan yẹpẹrẹ ń lọ ṣùgbọ́n kì í ṣe nǹkan tó níye lórí lọ títí kò sì pọ̀. gẹ́gẹ́ bíi bọ́kẹ́tì bọ́kẹ́tì láàrí ẹ̀. E. àwọn kan ní eléyìí náà ní tún dára àwọn kan wọn ni ẹ òun náà níye lórí wọn bá tiẹ̀ àmọ́ gbogbo eléyìí kò nídìí kọ́ ọmọ bàsìkò rẹ jẹ́ níbo láwa ti máa fi wẹ́lọ̀ wọn níbi mawdi'in yarju at-ta'rifa biha ibi tá a ti lérò wípé ó súnmọ́ kẹ́ni tó ní kó tètè yọjú ibẹ̀ láti máa fi wẹ́lọ̀ ibẹ̀ láti máa fi wẹ́lọ̀ àmọ́ ibi tá a bá ti mọ̀ pé kò súnmọ́ àní fi wẹ́lọ̀ ńbẹ̀ ibi tá a lérò yìí pé ó súnmọ́ kọjá pé ẹni tí nǹkan yìí sọnù lọ́wọ́ rẹ̀ ibi tó wà ní. agbègbè ibi tá a ti rí he àtàwọn ibi tí ó súnmọ́ bẹ́ẹ̀ tó tún súnmọ́ bẹ́ẹ̀ tó tún súnmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàmà ti láti máa fi wẹ́lọ̀ àyíbá àmà bẹ́ẹ̀ yàn ká bá sọ nǹkan nù. tọ́ ibi tá a ti rí i àti láwọn ẹnu ọ̀nà mọ́ṣáláṣí wa gbogbo tẹ̀sí inú mọ́ṣáláṣí o ní sọ pé àárí nǹkan kan ẹni tó kíní kẹ̀kẹ́ láàárín ẹnu ọ̀nà mọ́ṣáláṣí láti máa wí that is àti jáde kúrò nínú masajid ẹnu ọ̀nà masjid láti máa wí. tá a bá wá ń sin táwọn á ń kéde parí nǹkan kan yìí láyé kúrò jẹ́nsá ha ẹ̀ ní sọ ẹ̀yà ń tọ́jẹ́ bá sọ ni bí bàtà ni bówó ni bí fìlà ni bí mọ́tò ni bí ẹ̀ ní sọ. ẹ̀ ní sọ tó bá ti sọ pé ọkàn àwọn èèyàn ó ti dọ̀tí èérí kún bẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣèṣì lọ sọ pé irú báyìí lẹ rí kálukọ́ wa tíráì lọ́ọ̀kì tiẹ̀. torí ẹ̀ ẹ́ sọ pé man da'a lahu shay'un falyat tasil bi ẹni tí nǹkan kan rẹ̀ bá sọnù kọ́kàn mi la ẹni tí nǹkan kan rẹ̀ bá sọnù ẹni sọ pé ẹ ara àgò kan yìí kẹ́nìkan kẹ́ni tí ẹni tó bá sọ aago nù tọ́gbà gbé rẹ̀ síbi àlọ́ alákọ̀ á ṣàlàyé aago ẹ gbọ́ nǹkan mẹ́ kò sí fíkì òun ẹ̀. torí pé ẹni tí ọ̀sọ́ aago nù náà lè wá ẹni tó bá gbàgbé ansẹ̀t síbi àlọ́ alá àà ẹ ti fọ́fìtì ẹ̀ ẹni tó bá gbàgbé nǹkan kan ẹni tó bá gbàgbé nǹkan kan sí agbègbè mọ́sálásí yìí èso bíi àlùwàlá onídìí kan sọ pé bíi àlùwàlá tọ nígbà tó bá sọ báyẹn nísìnyí láyè sìn ó ṣeé ṣe kéèyàn kan lọ wá pépà kan kọ́kọ́ sí pé ẹni tó bá sọ nǹkan kan nu ó kó pe nọ́mbà yìí. ọlọ́run àárọ̀ ọlọ torí ìpè ọmọ kọlù pé ní tẹ̀ló kí lẹ́yìn rí ẹ níta <laughs> òwì nù torí àwọn ọbẹ̀ fi hàn gbẹ́jú lọ kí lẹ́yìn rí ẹ náà rí pé o ti sọ̀rọ̀ ẹ ṣàlàyé tẹ́ bá rí ẹ bọ́ bọ́ àjọ tó sọnù lọ́dọ̀ tèmi <laughs> ẹ kéré ilé yẹ lè yẹ bá lẹ ti mú yàn ṣe ẹ mo ti àkọ́kọ́ ṣe bí bàtà ni náà kìí ṣe bàtà owó ni o á owó ṣẹ́wọ̀n kẹ́ ti túra iPhone èèyàn wàá gbọ́n burúkú gidi tàgẹ́ ẹ mo rí nọ́mbà yìí ni wọ́n ní kí n pè kí ni wọ́n sọnù kó tó di pò ọ kí ni sọnù wá ti wá ṣàlàyé kìí sóhun ọkàn pa fóònù ó ti wá sọ tó parí tó bá tún ti kálukú sinmi so eléyìí jẹ́ báyìí nítorí pé ó tún make attempt ó tún lè change number ló bá tún ti sóhun rẹ̀ ló bá jó ó tún pa á mọ́ lẹ́nu kálukú sinmi. فإن تمت سنة ولم يأت لها أحد ọdún kan ti pé o àti fi ń wẹ́lọ̀ fọdún kan gbáko ẹnìkan ò sì wá kóun ló ní o. فإن شاء حبسها وإن شاء تصدق بها tó bá wẹ̀ ó lè dá dúró sọ́dọ̀ rẹ̀ kó máa lò ó tọ́dún kan bá ti pé tó bá wẹ̀ ó lè dá dúró sọ́dọ̀ rẹ̀ kó máa lò kó máa jàǹfààní ẹ̀ ìyẹn ni pé lẹ́yìn ọdún kan nù o kèsì kọ́dún kan tó pé o tó bá sì wẹ̀ ó lè fi nǹkan yẹn ṣe sàárà fẹ́ni tó ní nínú kó máa lò ó àbí kò fi ṣe sàrà àkọ́kọ́ náà lọ mú ládàá rẹ̀ bá ẹni tó ní. ọ̀ràn yẹn bí wọ́n ti ṣe sọ ó dàbí ìgbà tó ṣe pọ́ dọ́gba ká lò àbí ká fi ṣe sàrà. ṣùgbọ́n wọn ò sọ pé yóò di tiẹ̀ wọn ò sọ pé yóò di tiẹ̀. so ní madhabu Maliki àwọn sọ pé ọ̀rọ̀ pé yóò di tiẹ̀ kò tẹ̀ kọtẹ wọn tó pé kọkàn máa lónìí ló kọ pé kìí ṣe tiẹ̀ àbí kò fi ṣe sàárà lórúkọ ẹni tó ní àmọ́ pé kó di tiẹ̀ ń kọtẹ wọn. kódà gan láwọn tíra màlìkíyà kan wọ́n ní rárá o kò lè di tiẹ̀ nítorí pé tábàkó di tiẹ̀ ajẹ́kọ̀ọ́ lè tánù ajẹ́kọ̀ọ́ lè bùnyánù wọ́n ní rárá o wọ́n nítorí pé ọ̀rọ̀ Ibn al-Qasim tó gba àánú Mudawwana nítorí tọ́ka sí ni pé o lè fi ṣàǹfààní ṣùgbọ́n kò sọ ipò lè di tiẹ̀ ọba àjọlówó ọba àjàláìní ìyẹn ni pé kò ní di tiẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn àdéhìí tánàbí sallallahu alaihi wasallam ti sọ pé wàá ṣàlàyé wàá máa fi wẹ́lọ̀ fọ́dún kan ntí agbọ́yé náà àdéhìí yẹn ni pé lẹ́yìn ọdún kan yóò di tiẹ̀ ni. lẹ́yìn ọdún kan yóò di so ṣùgbọ́n ìtàn màlìkí aṣọ ń gidigidi lọwọ àbẹ̀ nítorí pé ìgbà tí náà à kiri káyé ká lè rówó olówó he. toríkẹ́ bóun ṣe ń jáde ọmọ ah ọlọ́run jẹ́ rówó he ọlọ́run jẹ́ nkọsẹ̀ rówó he ọlọ́run ah rówó he tí ẹni kọ́lọ̀ ń di orówó yìí bọ́ ọba wa rówó yìí ẹ bá wọn kó olówó ni. ó túmọ̀ sí pé àdúrà tó ń ṣe kí kọ́lọ̀ ń di orí yìí irú rẹ ò ní rí iye kó o fi wẹ́lọ̀ pé ta ló sọ owó òun lọ sọ. yóò mójú jẹ gbá òní torádùn àti ń ṣe náà nù tẹ́lẹ̀ kó òun rówó yìí. Islam ọ̀faramọ́rùwà torí náà la sọ fún yín pé ẹnìkan tó ló ń ṣe wáàzí fáwọn èèyàn wọ́n wá sọ nu wáàzí yẹn pé ẹ o rò pé ẹnìkan ń bẹnu yín o tẹ́kù lè ṣe o òun náà sì lè ṣe o kí nìkan náà ó níbi kí wọ́n máa lọ sásùbà kí wọ́n máa lọ sásùbà láàárọ̀ kí wọ́n á rí owó yẹn bíi two million naira ó ń tó ń bá kọ́ ó ń bá kọ́ tó ń gbé báyìí wọ́n tún sáré gbé padà lé ní wọ́n á wà mọ́ṣáláṣí padà táwọn á dé mọ́ṣáláṣí náà kárí sọ̀lá tó sọ̀rọ̀ tẹ́nìkan á kẹ́kún mẹ́lẹ̀ tí ń sun. tí ó sàn gbogbo ẹ̀dá kun jẹ̀mọ́ sọ owó nù ni ó ṣe kíní kan ni ó ní ṣé ẹ̀yin ọ̀sọ̀ fẹ̀yìn lẹ gbé òun lè ṣe nù sẹ́yìn náà lè ṣe tí ń béèrè nù ìyẹn ni kí àwọn èèyàn ẹni wáàzí o wọn fi wọn ò ní ọlọ owó olówó tóun sunkún lé lórí wọ́n sì fẹ́ máa rẹ́rìn subhanallah torí ẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ òfin ọlọ́ ẹnikẹ́ni tó bá rú olówó kan yìí tó bá rí nǹkan kan yìí tó bá ti mọ̀ pé ò ní mú sọ kó o fi wẹ́lọ̀ wẹ́ni tó ní ọ̀gbọ́dọ̀ mú torí pé tó o bá mú ọwọ́ bàjẹ́ lọ fẹ́ nà sí dúkìá dúkìá Islam ò sì gbà bẹ́ẹ̀ ẹni tó bá ti mọ̀ yìí pé mo rí èyí màá sọ màá sì wẹ́ni tó ní òun lọ́tọ́ sí kó mú fẹ́ẹ́ tó ti mọ̀ yín pé òun ní òun ní fi wẹ́lọ̀ òun ní béèrè ẹni tó ní òun máa jẹun lọ ni òun máa náwó lówó lọ ni eléyìí ọ̀tọ̀ kó mu toró ń jàǹbá nù. tọ́ lẹ́yìn eléyìí wọ́n ní wadhaminaha li rabbiha in jaa'a. wọ́n ní tí a bá wá wọ́n ní ká máa lò ó tó bá wù wá àfi ká fi ṣe sàrà àti wá fi ṣe sàrà àti fún sà àti fún aláìní ó ti mú lọ ṣíkè náà ẹni tó ní dúkìá wa di ẹ ṣeun wọn kọ́kọ́ yìí lẹ bá ń rí nǹkan kan tó sọnù yìí kí ni nǹkan kan tiẹ̀ tó sọnù lọ́ba dákọ rẹ̀ lọ́ba ṣe rẹ́gí tó ẹ̀yìn sì ti fi ṣe sàrà àwa bá a lọ́dọ̀ ẹni tí a fi ṣe sàrà àfúnpọ̀ náà tí ì lò olówó ọgbà nǹkan rẹ o ẹ̀ torí pé ọ̀rá wọ́n bọ̀ ọ ni wọ́n fi ṣe sàrà àfún ẹni tó nìkan sì ti dé tó ń bá wa ní gbadé tó fi ṣe sàrà ẹ̀jẹ̀ ọmọ lọ bẹ́ẹ̀ kò sí wàhálà. tọ́ tó bá jẹ́ pé ọwọ́ ẹni tó rí iye ló ti bá kò sí wàhálà yọ gba nǹkan rẹ̀ àwa bá lọ́wọ́ ẹni tá a fi ṣe sàráàfù fanfa ọ̀sẹ̀lẹ̀ o fanfa ọ̀sẹ̀lẹ̀ because kó tó di kókó lọ́wọ́ tiẹ̀ kó fún aláìní owó rẹ̀ ni àbí nítorí ẹni e by the time tó bá ti bọ́ sóun lọ́wọ́ ẹ̀tọ́ wo ló fi gbà padà sẹ́wọ̀n pé níṣẹ́ lọ́rọ́ yóò dàbí ẹni tó tẹ ọká ní rùmọ́lẹ̀ nígbà tẹ́ bá lẹ́ gbà lọ́wọ́ ń bára abẹ́ẹ̀ tí ẹ̀ gbà mí ni ó lè mọ láwọn èèyàn yìí wọ́n fẹ́ gbowó mi lọ́wọ́ mi wọ́n ní bóòlù ṣe jówó rẹ̀ síbẹ̀ àwọn bù mí. so lódodo sì ní táwa ti bùn yàn ní nǹkan kọ́ ó ti di tiẹ̀ àròyé lẹ́wàá ṣe ní ìsìn pé wàláì sórí nǹkan tá a bùn ọ̀ yìí báyìí bó ṣe jẹ́ bó ṣe jẹ́ nìyí gbàtà ààrẹ ni tó ní la wá rò pé ká ṣe sàrà fún so lọ náà bá sì á wọn sá ló ń fẹ́ gbà nǹkan ọ wàá ṣe sùúrù fún wa ẹ tì tí ì dá padà ẹ má tún á rí nǹkan kan bùn kò sí wàhálà. وإن هلكت قبل السنة أو بعدها بغير تحريك لم يضمنها nǹkan yẹn ń bẹ lọ́dọ̀ yín ọba pòórá ọba bàjẹ́ kọ́dún kan tó pé ẹ̀ ń sì fi ń wẹ́lọ̀ ẹ̀ sì fọwọ́ kàn ẹ̀ gbé kúrò láyé ibi tí ẹ gbé sí ẹ̀ ní sanwó rẹ̀ padà fẹ́nìkan. ẹni wà lọ́dọ̀ ẹni tó ní náà náà nù ẹ̀ ní san ńgbà tẹ́yìn ò ti gbé kúrò láyé rẹ̀ tábà ń gbé ń bí lórí àwọn e, gbogbo ń tọ́ba ṣe ọ́ dáhùn fún ọwọ́ ni wọ́n lè páàkì maṣíìnì kalẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n yá ọ lóní páàkì ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ohun yóò wù ọba ṣe kò sí wàhálà àti ìṣẹ̀sìn tí ìṣe kẹ́tẹ́kẹ́tẹ́ tá a pè ń bùkátà oúnjẹ ilé ìjẹba tó o ti fọwọ́ kàn án tí nǹkan yẹn sì bàjẹ́ ò sanwó ẹ̀ àmọ́ fọwọ́ kàn án nǹkan wá sí wàá mú amúra láti fọ́ báńkì ẹ̀ tọ́ ẹni tó wá ní nǹkan yìí dé o ẹni ẹni tó bá sọ nǹkan kan nù kọ́ yọjú sí gbogbo èèyàn wá dé kí lẹ́ẹ̀pẹ̀ kí wọ́n máa wí ní àgbẹ̀ ní kíkálukọ́ sàlàyé nǹkan tiẹ̀ ni ọwọ́ àṣẹlẹ̀ yìí pé ohun tó sọ nìyẹn owó ni a sì ti mọ̀ yín pé tẹ́lẹ̀ dèsìn lọ́dọ̀ àwọn èèyàn míì wọ́n yìí kàn kówó lásán sínú àpò wọ́n máa ń kówó sínú bẹ́yà wọ́lẹ́tì kékeré wọ́n zipu ẹ̀ kó tó di kó wọ́n fi sápò nígbà tó wọ́n níyì wọ́n lẹ́nikẹ́ni tó bá lọ sọ ipò òun ló sọ owó yẹn nù á ní ṣàlàyé. العفاص والوكاع inú wọ́lẹ̀tì wo ló wà ṣé wọ́lẹ̀tì ńlẹ́dà ni àbáláwọ̀ ókè ó ti wá gbà ó ti gbà pàláwọ̀ ni ẹnìkan lọ wo ni ó ní funfun ni kì í sòwò tiẹ̀ lọ torí pé ìtẹ́yìn rí e aláwọ̀ kùnkùn má dín ni. ok kálukú náà sọ pé tòun brown ni brown ni brown ni brown lẹ́sìn rí kùkùmádì ẹ wá béèrè ó pé níbo ni wọ́n ti ṣe tiẹ̀ sẹ́yìn pé gbogbo wọn ti dọ́gba ń níbo wọ́n ti ṣe tiẹ̀ ẹnìkan ní Kánò ni ẹnìkan ní made in Italy ìgbà tá a yẹ̀ wò Italy là bá ń bẹ̀ Kánò kọjáde tọ́ eléyìí ti kọ́kọ́ yege ńgbà tó sọ pé made in Italy àwọn aṣọ yìí pé zipu tí wọ́n fi ṣe. tí wọ́n fi so ẹnu báàgì rẹ̀ okùn tí wọ́n fi so irú okùn wo ni ṣé zipo rọ́bà ni àbí zipo nírin ó léyìn ló wọ́n rántí ẹ̀ jáde. ọgbà eléyìí pé zipo onírin ni eléyìí náà ní tòun náà zipo onírin ni àbí òye wa á wá sọ pé òkè kí kọlọ kọ́lọ̀ aṣọ tó wà létí irin rẹ náà kí ẹ̀yàn méjì ní sọ nǹkan kan náà ní ìsìn ẹnìkan sọ pé búlù ni ẹnìkan ní ni búlù làwa sì rí yẹ́lò kọjá tọ ti lè gbà á ajẹ́pọ̀ ńlọ ní owó ibẹ̀ láti wá pé èèlò lówó tó wà nù náà o wọ bàbá ń búlù sì sọ sì sẹ́wọ̀n pé ó ṣòro kẹ́ni tí ò lówó gbowó ok wọ́n ní ten thousand ni eléyìí náà lówó tó náà ten thousand wọ́n sì ti It ti zip àǹkì ok irú pépà wo ni ten thousand tiẹ̀ ó ní one one thousand tiẹ̀ ń kọ́ ó ní five five hundred abasi five five hundred la bá mẹ́ bàbá one one thousand ẹ jáde ẹ ó lè jẹ́ pé mo gbàgbé dákun torí tọ́ lọ <laughs> torí pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ ọmọ gbàgbé mọ rántí kọ́ ọgbọ́dọ̀ rántí ni. tó pẹ̀lú báyìí láti wá á ń du owó fún ẹni tó bá yege. yóò ṣàlàyé àpamọ́wọ́ tí wọ́n kówó sí yóò sì ṣàlàyé okùn tí wọ́n fi so. à ń lọ níbi tá à ń ti lọ ara ríra tó sọnù sáà lè pa aró náà yìí káyìí ràkúnmí kọjá ní téèyàn he o ṣé èèyàn máa gbé ni àbí máa mú ràkúnmí oríye wọn lè yẹn he o. ولا يأخذ الرجل ضالة الإبل من الصحراء تراكم يباسون النو صحارى تراكم صحارى لمولي لي إيمو ìyẹn tó bá jẹ́ pé ọkàn wa balẹ̀ fún àwọn ẹranko abìjà wọn ò ní àtàkì rẹ̀ àwọn tó bá kí tá a bá fi sílẹ̀ ó súnmọ́ kó bọ́ sọ́wọ́ wọn á wọ ọ̀nà láti dá padà sílé ní àgẹnu Sahara lọ́wọ́ àníṣe ìdíjà fi ní òní kọlù òní lọ́ba onígbèrò àkúnmí yẹn kí ẹ bó ti ṣe wá nínú wọ́n <coughs> ti ṣe wá nu hadith òun náà ní pé ràkúnmí ntí ó jẹ́ wà nù rẹ ntí ó mú wà nù rẹ̀ ntí ó fi dáàbò bora rẹ̀ wà lára rẹ̀ ọlápá ọlẹ́sẹ̀ tó fi lè tàyàn pa oúnjẹ sì ń bẹnu rẹ̀ tí ó máa pọ̀ jáde wá síbi tó ti nídìí ẹ̀ ńgbà tó bá nídìí ẹ̀ omi náà ń bẹ tí ó máa jáde wá síbi tó ti nídìí ẹ̀ ńgbà tó bá nídìí ẹ̀ kí ní tó fẹ́ mọ̀ ní ara rẹ̀ sí. sọ ìdí nù. tọ́ ìdí tí wọ́n fi sọ yín pé kọ́ ọmọ mu nìyẹn àmọ́ tó bá yẹ pé àwọn ẹranko tí máa jẹran wọ́n lè wọ́n lè ra mú bíi kòkò bíi ra bíi kìnìún bíi ẹkùn kọ̀lọ̀kọ̀lọ̀ táwọn náà bá péjọ ajá anugbó tó máa péjọ lé lórí tó bá jẹ́ pé irú rẹ̀ lè ṣẹlẹ̀ ẹ wọ́n náà láti darí ẹ̀ padà lé o. bákan náà àwọn olè tí máa jí ràkúnmí bí àwọn tí máa jí màálù nísìn ẹ̀rí kó wàhálà ń ṣẹlẹ̀ nàìjíríà gan nísìn wọ́n lọ jí màálù kó máa ń màálù lọ́wọ́. débi pé nísìn àwọn fúlàní gan ṣe mítìnì lẹ́kọ̀ọ́ kíkẹ́ gbogbo màálù tí wọ́n bá wé kó nísìn àwọn fẹ́ kún fi sáyẹ̀nsì ètò ọba wọ gbogbo ilẹ̀ yorùbá ẹ̀kọ́ máa fi sáyẹ̀nsì pé àwọn olórí ọjà àwọn olórí kinní kan ní àwọn ìlú títí ń bọ̀ wọ́n mọ̀ sí torí pé wọ́n ń jí màálù kó wọ́n wá ń ta èyí tí wọ́n jí fáwọn èèyàn nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Yíbò torí tọ́lọ̀ torí ẹ̀ ẹ̀yin tẹ́ ń ra màálù ẹ̀ máa sọ́jà rà o ọlọ́mọdé ara di olè o torí ẹni tó ra di olè tó mọ̀ lọ́jọ́ olè àtúnwá tó lè kí ni wọ́n olè náà ni wọ́n. ẹ mọ wàá fa àwọn aráyé ní màálù tí wọ́n jíjẹ o tàbí jẹjẹjẹjẹ làwọn kówó lọjà lọgẹran àwọn òsì mọ kẹran tí wọ́n jí tà ní kí n bẹ yẹn ẹ haram tí wọ́n jẹ yẹn máa jẹ haram tó rọjò lè ní torí ìdílé káwọ owó gbọnà tó a lè ní ju tọlọ fún wa kò ní sàìpé ká tó Kama máa wọ́wọ́ gbọ́nà tó dáa. tó wọ́n ní tọ́wá pé àtúnbẹ̀rù káwọn olè ọmọ jì á dá padà lé. tọ́wá kébi tí ọkàn wò ti balẹ̀ sí tó lè ṣẹlẹ̀ sí ní á dá padà lé. ṣùgbọ́n ọ̀rọ̀ kan wà tán ní gbogbo bàbá ṣe léwu kọ́jẹ́ ó fi náà ni. ó náà ni tọ́gbà tí wọ́n á sọ pé tó bá pé nù sahara lẹ rí ẹ filẹ̀ tó bá pé ibi tí èsì sahara lẹ ti rí nǹkan wọ́n ní tí ó hàn nípa àdàpadà sílé tí ìbá ti ṣe nù sahara torí pé nù sahara ràkúnmí ń gbé tẹ́lẹ̀ náà. tọ́ lẹ́yìn lẹ́yìn wọlé hu ọ̀kúndọ̀ṣẹ́ àgùntàn lọ́sọ̀nù ewúrẹ́ lọ́sọ̀nù ẹ̀mú ẹ̀lẹ́mú. tọ́ wọ́n lè lè mú àgùntàn tó ń sọnù. wà á kúlò ha ẹ sì lè pàjẹ ẹ lè pàjẹ nǹkan náà ti fi fẹ ìfẹ́ tó bá kínú sahara lẹ ti rí arágùntàn tó sọnù tí ń bẹ nu sahara ẹ mú mi ni mú jẹ kẹyìn ó sì tẹlomi ọjẹ lọ tẹ a lè jẹ àgùntàn kan tán mo rò pé yé wa èèyàn jẹ ọba tó lè jẹ ni ìyókù ọmọ bó ṣe di ẹrù rẹ tọ lópin ìgbà tó bá sì sahara tó wà yẹn kò sílé ń bẹ sí gbòòrò ìdí tá a fi ìyẹn tó bá ṣe é mú àgùntàn tó náà bá ti bọ́nu sahara ń bẹ̀ ọ́ yóò fi ojú tiẹ̀ náà rí ìmọ̀ àjí àwọn tó ń gbọ́ èdè àwọn àgùntàn bí àwọn léwúrẹ́ àwọn gbọ́ èdè wọn ó lè pè pé wá ń bí lóṣù ń bẹ̀ ọ́ àmọ́ àpòrúntù tá a mú kọ́ àmèdè tá a lè bá wọn sọ ó lè bóyàn lórúnkún téèyàn sì tún ní rí mú àmọ́ tí ẹ̀rọ bá mú ọkọ tí ń jẹ́ tó fi pè é ó súnmọ́ wọ́n nítorí pé tó bá gbénu sahara tí ò sí lílẹ̀ ti rí bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀mú láàyè kẹ́ẹ̀dá padà ó lè má rọrùn fún yín. sọ ọ̀rọ̀ tó ń sì sọ ń ó túmọ̀ sí pé tẹ́ni tó ní náà bá dé tó ní ah ọjẹ́ mi lágùtàn ò ní sanwó ẹ̀ wọ́n lò ní sanwó ẹ̀ fún un nítorí ibi tó ń lọ náà tẹ́lẹ̀ yọ parun náà ni àbí òye sẹ́yìn sì sànù rẹ̀ jẹ́ kò sí wàhálà ń bẹ̀. sọ eléyìí jẹ́ ìdáàbà fẹ́ sọ fún wa nípa kárí nǹkan yìí. lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́ sàlàyé fún wa nípa nǹkan tá a bá bùn yàn eléyìí àmọ̀sálàyé rẹ̀ ń gbà wáyà eléyìí fi hàn akuta bá rí nǹkan yìí ńṣe láàmú tá a bá ti mọ̀ pa sọ wọn tá a bá ti mọ̀ pa àní sọ ẹ má mú o tẹ bá sì mú tẹ èsì ràkúnmí ẹ fi wẹ́lọ̀ fọdún kan lẹ́yìn ọdún kan àwọn màlìkì yá àwọn lẹ́yìn máa ṣàǹfààní mbẹ àmọ́ kò ní títí yín. ṣùgbọ́n tá a gbọ́ inú àwọn àdéhìí tó wá lórí eléyìí ó ní pé lẹ́yìn ọdún kan yẹn yóò dùn tìyín nù ọlọ́run bá kó fún wa ní tó péye nínú ẹ̀sìn wa ọ̀ràn wa lọ lórí àti máa fi dá àgbọ́yé sí wa ROE, wọ́n yẹn to jẹ́ fifty naira ọjọ́ ìgbà di ten thousand naira. Tó a jẹ́ pé nígbà tá à ń fi lọ sí àṣírí ẹni tó ní. Bóyá mi ì ṣe àwọn ìjọba fẹ́ change ní ìpín ọ̀nà mọ́bà mi. Ìgbésà lè change ẹ̀ bóyá fẹ́ni fẹ́ni tó lé bá fi lè kàn sí ẹ̀ tí a bá wà dìbò mi tí owó yẹn fi lè wúlò fún. Àbí tá a bá rí tí owó yẹn ló fi lè wúlò fún ẹ lẹ́yìn alhamdulilayi owó tá a rí he láàrin ìgbà tá à ń fi ń wẹ́lọ̀ ìjọba pààrọ̀ owó owó tá a sì ríre tá a rí he ẹ jẹ́ oríṣìí owó kan nínú àwọn owó tá a ná ìjọba wa ló ń fẹ́ pààrọ̀ rẹ̀ àbá àfilẹ̀ bó ṣe wà ní bó bá lè bàjẹ́ ọ bàjẹ́ rárá o má lọ parọ́ rẹ̀ kí ìwúlò lè bá àṣẹ́kù lára rẹ̀ ṣùgbọ́n o tẹ́ni tó ní bá yọjú lórí bó ti ṣe wà tẹ́lẹ̀ náà láti lè dá ẹni tó ní mà irú owó wo lówó tiẹ̀ tó sọnù wọ́n ní fifty fifty naira irú ìtàn pààrọ̀ kó tó di kí pààrọ̀ rẹ̀ ajẹ́pọ̀ ń lò lówó nígbà tó ṣe pé irú owó tá a rí e ẹjọ́ rẹ̀ ṣojú. Láàárín ìṣòjẹ́ pọ̀ sí i, ṣùgbọ́n ti pé tí òun bá ṣe àwọn ọ̀sán, ní sí wíwá ìjẹ́ náà ló pè é nínú ìbéèrè ọ̀gbọ́n. àwọn nǹkan tí ọlọ́run àbánabi sallallahu alaihi wasallam ń sọ pé téèyàn bá ṣe èèyàn ní wà lìjánà àbí tí anabi sallallahu alaihi wasallam sọ pé téèyàn bá ṣe wọn ní gba sọ láti èèyàn fún iye ìgbà kan báyìí ṣé gbogbo ẹ̀ ń tọ́ka sí pé èèyàn ní wà lìjánà láéláé ni àbí báwo ohun tí wọ́n ń tọ́ka sí ni pé tó bá jẹ́ pé èèyàn bá kún kèfèrí pẹ̀lú irú àwọn sẹ́ẹ̀m náà kò ní wà lìjánná láéláé ṣùgbọ́n tí wọ́n bá kún mùsùlùmí pẹ̀lú irú àwọn àṣìṣe tí gbé ní wọ náà kò ní í ṣègbè sínú náà nítorí pé àwọn ẹni tó gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ ọlọ́wọ́n bọ́ padà yọ wọ́n kúrò nínú náà pẹ̀lú ìmánì wọn látàrí imáni tí wọ́n ní ẹni tó bá kú mùsùlùmí tásìsì bá gbé wọn náà kò ní máa bẹnu náà láéláé torí ẹ̀ lásán sọ pé oríire ni fẹ́ni tó bá kú mùsùlùmí kódà kó wọn náà kò ní í ṣègbè sínú náà yóò padà wà lìjánà lọ́jọ́ kan ó tilẹ̀ jẹ́ pàmì ọmọ hàn lórí rẹ̀ kí lágbájá yìí ó ti ṣe náà kò sí wàhálà tí bá lìjánà lọ́wọ́ àníṣe yàtọ̀ sí káfíìrì àwọn ni khalidina fiha inú náà làwọn máa gbé láéláé ọlọ́mọ sì tù abẹ́ kọ́dà gan ọtọ́ náwó kó tó wà àlùjánnà ọlọ́mọ fi sàdánwò fún wa. mùsùlùmí náà tó wá jẹ́ jẹ́ mùsùlùmí kékeré àti mélòó ajá ṣùgbọ́n látàrí pé dára tó wọ̀ jọ ṣe láti pẹ̀lú kékeré yẹn pé ìyàwó wà lẹ́yìn rẹ̀ pẹ̀lú ìyàwó wà lẹ́yìn rẹ̀ pẹ̀lú mùsùlùmí yẹn lẹ́sìn ìjọ sàlùpàpọ̀ pẹ̀lú kékeré yẹn sáwà látàrí pé báyà ojú ojú kékeré rẹ̀ sì ń báyà dáadáa àwọn pé tí kékeré yẹn sì rẹ́ òpin tó dáa ní ṣáìdì mùsùlùmí ṣé kèfèrí yẹn ló sì jàre mùsùlùmí àti káfìrí jà mùsùlùmí mi wá gbè lẹ́yìn káfìrí torí kórì pé káfìrí yẹn ló jàre ṣé gbígbè tó gbè lẹ́yìn káfìrí tó jàre o tó dáa tí ó gbè lẹ́yìn mùsùlùmí tí ó jàre ó dáa mọ̀nà islam ọgbà kásáàbò sísẹ nìkankan ọwọ torí pẹ́sìn wo ìsìn kankan náà ọlọ́ni wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa. ẹ má jẹ́ kí ìkórira tẹ̀ ní sáwọn èèyàn kan kó mu yín má ṣe dọ́gba o ọlọ́ni ẹ dọ́gba o ìṣe ló súnmọ́ kẹ́ ẹ jẹ́ ẹni tí ọmọ pààyàn lọ á sì dọ́gba láàrin wa àtọ̀tá wa. òkáfìrí lọ́jà rí àní sọ́dẹ lẹ́bi mùsùlùmí lọ́jà bí àní sọ́dẹ aláàrí torí kọ́ bàjẹ́ mùsùlùmí. tírú ẹjọ́ tó yẹ kó o dá mi nu irú bẹ́jọ́ rẹ̀ ṣe gbà mí. síbẹ̀ náà lọ́yẹ kí mùsùlùmí máa ṣe sí mùsùlùmí bẹ́ẹ̀ ni tí mùsùlùmí bá jẹ̀bi. tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ torí pé ìṣèdọ́gba ló gbé sánmà àti ilẹ̀ dúró ìṣèdọ́gba ló gbé sánmà àti ilẹ̀ ró tí ò bá sí ìṣèdọ́gba gbogbo nǹkan ìbá ti dúró déédéé Islam ọgbà kásáàbò ṣiṣẹ́ yẹn látàrí ìṣèdọ́gba látàrí ìṣèdọ́gba àìmọye káfíìrì nígbà Islam látàrí àìṣèdọ́gba àìmọye mùsùlùmí ló lè fi Islam sílẹ̀ náà. عليكم السلام ẹni tí ń ṣe tọríkọ àbí ṣíà ọ̀bọ̀ kan náà tó ti sì náà yẹn ọ̀pá ẹran wọ́n ní sọ́tọ́ka jẹ́. lópin ìgbà tó bá jẹ́ pé ẹni tí ń ṣe ọba sọ di kèfèrí tó bá dúran orúkọ á jẹ torí pé jíjẹ pòkì òpin bá pẹran lórúkọ Allah ká má nínú àwọn èèyàn náà ni wọn àmọ́ ńgbà tí wọn ò ìdí inú tó fi jẹ́ pé wọ́n máa pẹran tó ń dákọ̀ lọ á jẹ àwọn tó wáá pín ní téèyàn ń ṣe ó ti sọ di kèfèrí wọ́n bá dákọ̀ ọlọ́ǹgan sáré ẹran àníjẹ bí ẹni tó gbà wípé àwọn nǹkan wà yàtọ̀ sí tó ṣe pé àwọn ni wọ́n ní àkóso lórí ilé ayé ẹ bá àwọn tọ̀ríkọ̀ ṣe gbà pé àwọn tí wọ́n ń pè wọ́n ní akpáàbì àwọn kótóp kótóp kótóp pé wọ́n jẹ́ orígun fáyé àbáwọn àwùtáàd fún àwọn lè kàn fáyé ẹni tó bá gbà bẹ́ẹ̀ ó ti fi ẹ̀sìn Islam tọ́lọ̀ ń fìrán nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam sílẹ̀ tó rọgbà kẹ́nìkan ń ṣàkóso nínú ìjọba ọlọ́run lẹ́yìn ọlọ́run bákan náà ẹni tó ní ẹ ṣé wò ó nǹkan bó bá ti bọ́ ní ọ̀ràn tó bá ti pè é yọ̀ dáhùn náà ni òun náà wọ́n bá pẹran àgbọ̀dọ̀ jẹ́ o bí àwọn Tìjàníyà ní ìsìláwọ̀ pé sọ̀látùl fàátì kójú alukurani lọ́wọ́ bá àní jẹ́ ọba àdàkọ bísímìlá àní jẹ́ wọn kò yé wa ṣíà tí ń wò gbogbo sàábà ti ṣe kèfèrí lẹ́yìn fún ànábì sallallahu alaihi wasallam wọn bá pẹran tó dákọ lọ àní jẹ́ ilé ìjẹ́ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ à ń ságùn à ń sekun ní à ń gun orí ọ̀ka orí ejò ọba pẹ́ràn àní jẹ́ mo rò pé yọ àtúntò ẹ̀ ló ti jẹ́ pé nísọ ẹ̀ràn ẹ gbọ́dọ̀ máa èsì ta ní ọmọ pẹ̀ràn fáwọn èèyàn o ẹ̀ torí pé tẹ́ ẹ bá lọ sọ̀rọ̀ alẹ̀ tó ṣe nuru àwọn ẹni tá a kà sílẹ̀ ní pẹ̀ràn fún jẹ òkú mi bẹ na pẹ́ sọ pé mùsùlùmí náà gbogbo ẹ̀yin tẹ̀ ń pẹran irú mùsùlùmí wo tòmí ti ń pẹran tó ka burúkú ń bẹ lọ́wọ́ ẹ̀ torí ẹ bá dé ibi tẹ̀ ń ti ń pẹran pé kálukọ́ sá wọ́wọ́ rẹ̀ kálukọ́ sá wọ́wọ́ rẹ̀ ẹ̀ ra àwọn òka burúkú ń bẹ náà irú mùsùlùmí wo ni mùsùlùmí pé ojú ayé ní ẹni bisimilahi allahu akbar tó o bá gbà bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ ń dè díẹ̀ tòró gbóró eléyìí ẹ má fọ àwọn èèyàn jẹkújẹjẹ bẹ́ẹ̀ bá mọ̀ pé ìlà mùsùlùmí tó dángájíá níbi tí wọ́n bá ti ń dúnra ẹ wá kápá àwọn ọmọ ilé tó fún kọ́ ọmọ bá yín dù kẹ́yìn ọmọ ọkùn ọ pàtàkì torí kẹ́ ẹ má bàa jẹ́jọ́ tí ó pọ̀ ní ọ̀gbìn ìdàlùkìyàmù torí kọ́ má jẹ́ pé èrò tiwa ni pé owó tá a fẹ́ pa owó tá a fẹ́ pa ntí sì ń bẹ lẹ́yìn ọ̀fà ó lọ. so àfi ká bẹ̀rù ọlọ́run bá wa. ntaasi tọgọ́rù èyí ó fi máa pé ẹ bá wa mú ẹ bá wa mú níjọ́ gbé ndé alùkìyàmà. tó ajẹran tí mo pa fún lọ ni kojú lọ òun gan ni bàbá ń lọ́ràn. eléyìí jẹ́ bó ṣe Alaikum salaam. kí ni jẹ́ spiritual. ilé nǹkan ni wọ́n pè ń spiritual superstition gbogbo ẹ̀ náà ẹyọ̀kan náà ni kò pọ̀. ìbéèrè tó ń béèrè sí ó ní kí ni àti Islam kọ sí superstition ká máa gbọ. asán lásán kà gbọ́ ń lọ fojú kó jàǹká wọ̀ ń fọwọ́ kó jàǹká wọ̀ ń sí òsì yá ònu nǹkan ò so lẹ́yìn náà ọkùnrin bá sẹ́yìn lọ́wọ́ láàárọ̀ ẹ má gbowó lọ́wọ́ ẹ̀ fi ẹ gbọdọ fi ọkọ àtìyàwó ọ̀gbọ́dọ̀ máa ṣe àkànkà àtọsẹ sá ẹgọdọ wẹ̀ ẹsẹ̀ ẹ̀gbọ́dọ̀ wẹ̀ kẹkẹ ńjọba ìkọ́mẹ́rin kárìsì kínlẹ̀ ń wẹ̀ dànù ẹ̀gbọ́dọ̀ rìnrìn àjò ńjọba ìjọ ibi ń pọ̀ gba lásán. sọ tó bá àwọn nǹkan kò lè nù tí wọ́n bá sì mú ọ gbàgbọ́ kì í sì wọ lọ màmá gbàgbọ́ anábì tún lò lẹjọ kan nù wá ẹjẹ àkè sára o ìsìláàmù làwa ń ṣe tí ẹ máa sì gba ìsìláàmù gbogbo jálajàla jágbajàgba játijàti èèyàn máa pàtì èèyàn máa pàtì tẹ́lẹ̀ ìjẹbù inú rẹ náà ni ó ní oṣù báyìí la gbọ́dọ̀ ṣègbéyàwó bàbá ṣe lóṣù báyìí kò ní dáa àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ o sọ bẹ́ẹ̀ náà ni ẹnìkan ti lówó ìyàwó wa dé owó wa ṣe kiri kan ẹsẹ̀ òsì níyàwó gbé wọlé ẹ̀yìn sí ìnáṣẹ rẹ ọ̀tún wá túnjọ tí ń bọ̀ irọ́ lásán tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹ mbẹ àgbàdo gbàgbọ́ Ibn Mas'ud radiyallahu anhu ó ní ìgbà táwọn èèyàn ti máa ń sọ̀rọ̀ àwọn nǹkan pọ̀ wọ́n máa ń fẹ́ lapa lára gbogbo èèyàn náà ṣùgbọ́n ìbọ́lọ̀ ọba dúró lọ́lọ́ máa fi tì dànù fún yà yẹn ni pé wọ́n bọ́lọ̀ dúró wípé allahumma la ya'ti bil khayri illa ant wa la yadfa'i sharra illa ant wa la hawla wa la quwwata illa billah ìwọ lọ ẹnìkan ò lè mú kó orí ọba wa àfiwọ ẹnìkan ò sì lè má burú wá bá wa àfiwọ àwọn ọgbọngbọn kan àti lágbára kan lẹ́yìn wọlọ máa ṣe tó fẹ́ sí lọ bọ́lá ọba dúró torí pé tí ó sèyìn àti tóyìn ó sè kò lè yẹ tòkádàrà ni kò ṣe yí látijọ́ tẹ̀ǹtì ń sọ̀ra náà ṣé aburú ọmọ ṣe yìí ni. nà oníjàǹkáwọ̀ ní ń kú ọ lárìsìkì ẹ̀yin náà ẹgbọ́rú superstition yẹn jàǹkáwọ̀ gbóhùn jàǹkáwọ̀ ṣe máa wá. ṣébó wo aláǹtakùn ni so ó túmọ̀ sí pé eruku pọ̀ lé aláǹtakùn sí pọ̀ ìdọ̀tí wa ń bẹ̀ yẹn ẹnìkan ní báwọn gbọ́n lé nígbàgbà àwọn ó tún máa kó náà nítorí pé ó ti wàánù gbàgbọ́ rẹ ni irọ́ lásán ọmọ kọjú mẹsẹ kọ akéjà ń káwọ ní kówó rẹ ọjọ bó ṣe jẹ náà. ó sì máa bí tó lè wá lọ kò ládírẹ́sì kò ní nǹkan kan bọ́ọ̀ ni owó nǹkan yẹn sówó sẹ́tù ọ̀sẹ̀. èèyàn báyà ṣiṣẹ́ kàkà kọ́ sanwó sẹ́ ọ wá gbé nǹkan kan kalẹ̀ pé màá ń bọ̀ ọ wá lọ ègbèrègbè ègbèrègbè àrímá ó sì ti gbé sẹ́tà sí fún àwa lè tà kájẹwọ ẹ lábẹ́ ẹ̀kọ́ tá a kọ́ pé tá a bá rí nǹkan yìí eléyìí a rí nǹkan yìí wọ́n fi nǹkan dúró páwọn ń bọ̀ ni irú eléyìí èèyàn gbọ́dọ̀ dáta èèyàn gbọ́dọ̀ dáta lọ́wọ́ kébi tí ilé ẹjọ́ sẹ̀rí àbá ti wà ní gẹ́gẹ́ bó ti ṣe wí lọ́wọ́ aṣàlàyé ilé ẹjọ́ náà wàá gbà àwọn akọ àkọọ́lẹ̀ yìí táwọn tà èèlò ló pówó sẹ́ tiẹ̀ iye báyìí owó yọ ọ̀ka owó sẹ́ rẹ̀ wọ́n á fún ọ wọ́n tún á kà kọ́lẹ̀ kó tún kú iye báyìí tó ń tiẹ̀ ọ̀sán fún ọjọ́ tó bá yọjú tí ọba sì yọjú ọ̀sán jọ gbẹ̀ndẹ̀ àlùkìyà ìdí ni pé tó bá wá ọ̀lẹ́jọ́ kan bá wọ̀ fà torí wọ́n kọ́ lọ lọ́ta ilé ẹjọ́ lọ́ta sàmẹ́tì nìkan bá lọ dáta ó lè pé nǹkan ẹ̀ wọ́ọ̀tù one million ó wá fi dí ten thousand tó ń jẹ́ ọ́ àkókò sọ́sẹ́ tí yóò fi fọnú tẹnu onírùn bẹ́ẹ̀. gbàtà bá wá ní sẹ̀ríà court tó bá jẹ́ pé jókòó kan wà táwọn èèyàn ti ń yanjú áwọ̀ láàrin àwọn èèyàn tó kọ sẹ̀ríà gbé lọ gbé lọ sí rubẹ̀ náà. àwọn tà wọ́n sì kọ àkọọ́lẹ̀ tó bá tún tó bá dé gbogbo wọn kọ́ wá mú wọn. mo rò pé yé wa torí pé èèyàn mẹ́wàá ọkọ̀ ẹ̀jẹ̀ èèyàn kan ìwọ nìṣó lè ha mọ́ ọ. káti ẹ̀rí bí ó sì fọ́ dákàrà àdì tí wọn ò ní fi ọ̀rọ̀ rí ọwọ́ ń bọ́lẹ̀ ẹ rí i pé ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ torí ẹ̀wọ́ má dàtà wọ́n gbé lọ bá àwọn tó máa ń jókòó ṣẹ̀ríà pé nǹkan tó tó àwọn wà á mú nǹkan o àwọn wà á fi sọ́jà wọn wọ́n àkọọ́lẹ̀ rẹ̀ wọ́n gbowó rẹ̀ tó bá dé ńjọ́ tó bá dé ọkàn mú so àwọn wa ṣàlàyé bó ṣe jẹ́ bó ṣe jẹ́ fún ó ti ní ó tún kú báyìí tó sàn fún ó jẹ́ bó ṣe سبحانك اللهم <clears throat>